àwọn aṣọ́bodè ti mú yusuf oògùn olóró ló gbé wọ̀lú. bí wọ́n bá láwọn kò ní yé gbé egbògi olóró wọ̀lú wá àwa pàápàá kò ní yé fọwọ́ òfin mú wọn gbogbo ọgbọ́n tí wọ́n lè dá pátá la mọ̀ bí wọ́n bá yọ níbùú àwa pàápàá máa yọ lóòrò ni gbogbo àwọn tọ́wọ́ tẹ̀ àti ohun tá a gbà pátá lọ́wọ́ wọn láti kó fáwọn àjọ tó ń gbógun ti gbígbé egbògi olóró nílẹ̀ wa National Drug Law Enforcement Agency NDLEA kí wọ́n lè bá wọn ṣẹjọ́ kò lè sáàyè rárá fún ìwà ìbàjẹ́ lórílẹ̀‐èdè yìí mọ́ èyí lọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ọ̀kan lára àwọn ọ̀gá àgbà ìṣọ́ kọ́sítọ̀mù ilẹ̀ wa Nigerian Customs Service dókítà Ben Ọ̀ràmálúgo lákòókò tó ń sọ nípa àṣeyọrí ẹ̀ṣọ́ kọ́sítọ̀mù ẹ̀ka ti ìpínlẹ̀ Kebbi fáwọn aṣojú àjọ NDLEA tí wọ́n wáá gba àwọn oògùn olóró tí wọ́n gbà lọ́wọ́ àwọn ọ̀daràn tọ́wọ́ lákòókò tí wọ́n fẹ́ kó wọn wọ̀lú wá aláròye gbọ́ pé ọwọ́ ọ̀gbẹ́ni yusuf suleiman tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn oníṣòwò egbòogi olóró nínú ìlú náà ni wọ́n ti gba ẹrù òfin náà lọ́jọ́ kọkànlá oṣù kẹfà ọdún 2023 yìí lákòókò tó fẹ́ kó wọnú ìlú náà wá bẹ́ẹ̀ ni àwọn òwúyẹ́ kan ni wọ́n wá ta àwọn olólobó nípa iṣẹ́ láabi tí yusuf máa ń ṣe láàrin ìlú táwọn sì tètè lọ dènà dé lójúnà márosẹ̀ kan tí wọ́n ń pè ní kamba kianagwai níbi tó máa ń gbà gbé ọjà òun kọjá wọnú ìlú wa tọ́wọ́ sì tẹ̀ lára àwọn ẹrù òfin tí wọ́n sọ pé wọ́n bá lọ́wọ́ Yusuf ní òbítíbitì àpò igbó egbòogi olóró kan tí wọ́n ń pè ní dazepam wọ́n ní ibi pàlàpàlà inú mọ́tò ọ̀hún ni Yusuf tọ́jú egbòogi olóró dazepam ọ̀hún sí nínú mọ́tò náà bẹ́ẹ̀ ní gbàrà táwọn ti fọwọ́ òfin mú Yusuf ló ti jẹ́wọ́ pé lóòótọ́ òun máa ń ṣòwò egbòogi olóró láàrin ìlú ọ̀hún níparí ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni àmọ̀ràn kan ṣoṣo tóun máa gba àwọn oníṣẹ́ ibi gbogbo tí wọ́n fẹ́ máa gbé egbògi olóró wọ̀lú wá láti apá kẹ́bí ni pé kò sáàyè kankan fún wọn mọ́ rárá àti pé gbàrà táwọn bá ti fọwọ́ òfin mú wọn làwọn yóò ti fojú wọn winá òfin kó lè jẹ́ ẹ̀kọ́ ńlá fáwọn ẹlẹgbẹ́ wọn yòókù tí wọ́n fẹ́ máa dárú àṣà tó lòdì sófin bẹ́ẹ̀. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.